الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أنا أكفر لهم أترى كاتب فوانا محمد àbẹ̀lọ́ba sanu àtàlà kí ó gba ọpẹ́ wa ó ṣe àlékún orí ẹnìkọ̀ọ̀kan wa. àwọn ìgbìyànjú wa lórí ẹ̀sìn ọlọ́run àti ìkọ́yọ́mọ̀ ẹ̀sìn ọlọ́run kó san alẹ́sàn dáadáa lórí ẹ̀. àyí tí ṣe ìsítí fúnra wa ní ọ̀sán yìí yóò mọ̀ dá lórí ìwọ̀ ọlọ́run lórí wa kí la pé ìwọ̀ ọlọ́run kí náà pè ní ìwọ̀ òun náà ní right a ní right tí a fún ọlọ́run ọba ìwọ̀ ọlọ́run right tọ́lọ́run ó gbà lé ọwọ́ wa torí pé àníbìyẹ kó yá nínú hadith kan tí ó gùn díẹ̀ hadith alimanu farisi tó tẹ láàrin òun àti àbúdàrdà a sọ fún àmì pé ní fa'ina lè rọ́bàkà àléka fa'ina lè rọ́bàkà àléka akọ ọlọ́ọ̀ba rẹ ní ráìtì tí wàá fún un ìwọ̀ tá a fọlọ́n ó di dandan tá a gbọ́dọ̀ fọlọ́n bákan náà àwọn ará ilé rẹ ní láìtì tí wàá fún wọn ara ìwọ gan fún ní láìtì tí wàá fún ara ẹ pé ìwọ̀ tí fúnra mi èèyàn náà ni ó fúnra rẹ̀ níwọ̀nyẹn bákan náà àwọn alábàágbé wa àwọn ọmọ wa ẹ̀yin obìnrin sì yìí àwọn ọkọ yín àwọn ọkùnrin ní àwọn ìyàwó wọn ẹ̀ ń fún wọn lẹ́tọ̀ọ́ wọn anábìnrin ká fún wọn kálukú lẹ́tọ̀ọ́ ẹ̀ ẹ̀tọ́ ọlọ́run táwa fún bó la mọ́ anábìnrin ṣàlàyé ẹ̀ fún wa nínú hadith kan hadith Mu'adh bin Jabal Mu'adh ọmọ tọ́lá pé ọmọ Jabal. rọ̀díàlá ànihu olóhùn wà lórí himar kẹ́tẹ́kẹ́tẹ́ táwọn àti dọ́ńkì pẹ̀lú ìjọ kan dọ́ńkì yẹn orúkọ ẹni ọ̀fẹ́ir kí náà pé ọ̀fẹ́ir orúkọ kẹ́tẹ́kẹ́tẹ́ anábì tó mọ́ ń gùn pé ní ọ̀fẹ́ir ẹgbẹ́ ká sọ ẹranko lórúkọ bí ẹran ló ń sìn ní. àbí màálù kò sí tó burú ń bẹ̀. bákan náà ká gun nǹkan tá a lè gùn tí ò bá ti ní níyàn lára ká gbẹ́ lómi sẹ́yìn kò sí tó ṣe kíni tó burú bí òun náà tó lọ́pàá nàbí àti Mu'az náà jọ gun dọ́ńkì yìí jọ náà kí ló pé ká gun tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kan á jọ gun ẹyọ kan ní. àìpẹ́ yẹn tó mọ́tò náà ló ní náà ọgbẹ́ yẹn sí torí kọ́ anábì wọn ń sáná fọ̀hábà ẹlòmíì lé ní tó bá di dèèyàn ńlá ẹlòmíì lè wọ mọ́tò ẹ̀ mọ́ àbí bóyá aláṣẹ kan kí wọ́n mú ordinary person kó wá jókòó tì mú mọ́tò à jẹjẹ bẹ́ẹ̀ dáhùn labbaik wa sadaik ọlọ́nà mi sọ fún pé àtẹ́dìrí ma haqqullah ala al-ibad tọ́ ọmọ ráìtì ọlọ́run lórí àwọn ẹ̀dá sáàgbọ́dọ̀ mọ́ fọ́lọ́run wa haqqul ibadi ala Allah bákan náà ìbéèrè méjì ni ó sì mọ ìwọ̀ tí ọlọ́run ọba tó làbọ̀ra rẹ̀ tọ́lọ́n ṣe tó láti fúnra rẹ̀ kó o ṣe fẹ́ dá ọ̀ní tó pé ìwọ̀ tí ẹ̀dá náà gbà lọ́dọ̀ ọlọ́run torí ọ̀ní ìka gbà lọ́dọ̀ ọlọ́run o ọ̀nà dandan ọlọ́run gbọ́dọ̀ ṣe báyìí fún mi ni ìwọ bíi ta ni bọ́tọ́lọ́run bá lóun ṣe nǹkan báyìí fún yẹn ọlọ́run náà ló dá ọlọ́run náà ló ṣe dandan fúnra rẹ̀ kì í pé ìwọ̀ tiẹ̀ màá sì sọ pé alọ́ náà àtọ́jíṣẹ́ rẹ̀ ló mọ̀ ẹ̀yìn ìgbà ìlànà ìbí tí wàá ṣàlàyé fún anábì ní ìwọ ọlọ́run lórí àwọn ẹ̀dá àyà àbùdúhù oníkàmáṣin lọ́hùn ráìtì ọlọ́run nìyẹn o kàmáṣin lọ́hùn ọ̀la yìí ṣe rí kù bí iṣẹ́ ìhà kẹ́sì tẹ̀bọ̀ sí ọlọ́run ọba. ráìtì tọ́lọ́n fẹ́ gbà lọ́wọ́ wa nìyẹn ká máa ṣe lọ́wọ́ ká máa ṣe bọ̀ sọ́lọ́wọ́. ìdáhùn sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wa haqqul ibadi ala Allah ìwọ̀ tí ọlọ́run ọba tó lóun fáwọn ẹ̀dá tí ó pè fún wọn tí èdè pàdé ẹ̀dá náà láwọn ẹ̀dá sọ́dọ̀ ọ̀nà yẹn fọ́lọ́ pé gbogbo ẹni tí ò bá ṣẹbọ kò ní jìyà ẹni bá ń sin lọ́ọ̀ nìkan tí ò ṣẹbọ inú tọ́lọ̀ ń ṣe ládé òní pé irú ẹni bí ò ní jìyà jẹ̀mọ́ nínú hadithi àgbọ̀ yẹ pé ìwọ̀ ọlọ́run ọba ó wà ní kíni ọ̀run wa kíni wọ̀ náà kíni wọ̀ náà jẹ̀mọ́ ká máa sin lọ́run ká sì máa ń orogún pẹ̀lú ọlọ́run ok ọ́ndà kí wá ní kámọ̀ sí nọ́mbà tẹ́tẹ́ yẹn bá fẹ́ ni àbí dandan dandan torí pọ́lọ́ ń pè níwọ̀ ìwọ̀ dẹ̀ ní ẹgbọ́dọ̀ pé fún níwọ̀ ẹgbọ́dọ̀ fún níwọ̀ ọgbọ́dọ̀ fọlọ́hún níwọ̀ rẹ̀ ìbáàdà ètè tó bá wù ní ìwọ̀ ọlọ́run bá ní ìyẹn náà ni ọlọ́run fi sọ pé torí káwá fún níwọ̀ yìí gan-an ló ti fi dá wa sáyé ọlọ́ ni wà máa kọ̀látò lè jẹ́ náà wà lè ń sá ilá lè yà àbùdó ni wọn ò dédé dáwọn àlùjànnú àtàwọn èèyàn lásán ju pé ká wá sinmi lọ nítorí ìjọsìn lọ́lọ́run fi dá ẹni tí ò bá mi léyìí ìtàbá pé kéèké mọ́mọ́ torí tó torí ẹ̀ kó wálé ayé kó rí bílé ayé dérí kó máa mọ tó torí ẹ̀wà ayé ẹgbẹ́ nìyẹn kò tí mọ tí ń ṣe ìjọsìn lọ́lọ́run torí ẹ̀dá wa bákan náà lórí ìjọsìn tó tẹ́lẹ̀ gbá máa nẹ́bí ọlọ́run dìde ká máa sọ fáwọn èèyàn pé ẹ máa sin lọ́run nìkan ẹ máa ṣẹ̀bọ̀ ọ̀làkọ̀dùbà asínà fi kulli ummatin rasulan an i'budu Allaha wajtanibu at-taghut ọlọ́run ní gbogbo òjọ kọ̀ọ̀kan láti gbójì tẹ́dìde láàrin wọn kan láà fi rán wọn káwọn á ṣàlàyé fáyín pé ẹ máa sin lọ́hùn o ẹ máa sin lọ́hùn o ẹ má ṣe òǹṣà ẹ má ṣẹbọ ẹ má sì ṣẹṣe ẹ má sòrò ẹ má bọ̀gún ẹ má gbẹ́gún ẹ má tẹ̀yọ̀ ṣe ọ̀ṣun ẹ má nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹ dùn nǹkan mi fún nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́run ẹ má forí balẹ̀ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹ má fi nǹkan míì búra tó yàtọ̀ sọ́lọ ọlọ́run nìkan ṣoṣo náà ní kẹ́ mọ ìjọsìn fún ọlọ́run nítorí ta torí ẹ̀rọ àwọn ànábì ọlọ́run nìyẹn jẹ̀mọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ pé ìjọsìn làwáyé wá ṣe ìjọsìn yìí èyí wá mọ́ mọ́ ń parẹ́ ni nítorí ẹ̀ náà lè kálukú ó bùkátà ló pé kó gbàgbọ́ yé ẹ̀sìn ẹ̀ ìjọba fi sin lọ́hùn ó gbọ́dọ̀ mọ̀ tí ó bá fi sin lọ́hùn ó gbọ́dọ̀ dé kiri ó gbọ́dọ̀ mọ̀ kó má sin lọ́hùn lọ́nà tí ọlọ́run wa sùpánà wa tààlà tí ò fẹ́ ó sì gbọ́dọ̀ mọ̀ tápẹ́ níjọsìn gan ìjọsìn gbogbo tọ́lọ́run bá tó bá ti fẹ́ tó fẹ́ràn rẹ̀ tó yọ́nú sí ó lè jọ́rọ̀ ẹnu wa ó lè jọ́rọ̀ ọ̀kan wa ó sì lè jẹ́ iṣẹ́ tá à ń ṣe àìmọye nǹkan tó yẹ pé ẹlòmí ò kà tó jọsìn tó yẹ pé jọsìn ni ìjọsìn yìí wá rèé kọ́lọ́run tó lè tẹ́wọ́ gbà lọ́wọ́ wa àá ṣe nítorí tọlọ́run ìrún lọ kí ni ààrẹ lọ gbà ní irúgbẹ́sẹ̀ wá lè kéwì yìí sí àwọn àtòrí kiri pé ah fún mi lágbájá náà ti bẹ̀rẹ̀ jimina kájọ ọmọ ìlú sọ̀rọ̀ lọ́wọ́ àbí àbí ah wọ́n ti wọ́n lágbájá ní òsáfà ṣé mi á ní pèmí náà ní òsáfà ni. àbí àwọn ọmọ ilé ọmọ kiri náà ti ń kọ́ ọmọ kéwù ṣé mi náà á ní kọ́ ọmọ kéwù ni. wa ni tó dáa ni ṣùgbọ́n kèrè torí yẹn láti ọ̀rẹ́ ẹgbẹ́ tó nẹ̀ ti mọ kí ó rí ẹgbẹ́ mi náà mọ̀ kí n kọ́ ṣe inú táàdì ti wá fún pé náà táàdì mọ́ ń jogún ara wa nìyẹn kí ẹ bá ní ọ̀nà mọ̀ títí ń lò mọ̀ yẹn èmi náà fẹ́ dàbí rẹ̀ mo kọ́pì yẹn mo jówú rẹ̀ mi dáadáa kò mí ní pé torí ẹ̀ mo fi ṣe nǹkan yẹn ìyàtọ̀ wà láàrin ẹ̀ o ẹni yẹn ṣe tọ́lọ́ èmi náà àtọ́lọ́ ti ṣe mọ̀ dáa mo wá kọ́pì ẹ̀ kò sí tó burú bí yẹn torí pé ẹni ká kọ́pì ara wọn bí tó da irun tó da nìyẹn anábì ní kò síbi tó yẹ ká ti máa jówó ara wa ju pé ẹni tọ́lọ̀ ń fún ní mẹ́sìn lọ tí wọ́n á nà síbi tó da àti tọ́lọ̀ ń fún lówó tí ń nà síbi tọ́lọ̀ wọn ká èmi náà fẹ́ lówó bí tẹ̀ kí mo nà síbi tọ́lọ̀ àwọn fẹ́ gbàgbọ́ yẹ̀sì kí mo fi sinú bó nà síbi sinú ìyẹn ò kì í torí ẹni ẹ la fi ṣe torí ọlọ́run ṣùgbọ́n ẹnìkan la wò kọ́ ṣe tí èsì torí ọlọ́run ìyẹn ọba mu tó ìjọ ti torí ọlọ́run la máa fi ń ṣe ọlọ́run lọ pé wà máa umiru illa liya'budullaha mukhlisina òtí àti ìjọ ti torí tọ́lọ́ bákan náà yóò bá lánà tàníbà Muhammad sallallahu alaihi wa sallam yóò bá mu nígbàtà bẹ́ẹ̀ ṣèjọ níbi tọ́lọ́ ta ni bá lánà ànábì mu kí láti láti wọ̀ lánà ànábì a lè ṣe kí ni a lọ kọ́ ni tí ìwà fẹ́ ṣe bídíà yóò lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìyẹ́ tóru kó wá lè kéwú ìyẹ́ tóru kó mọ lọ hálùkọ́ àbí kó máa gbọ́ wá sí àfa ẹ̀sìn àbí kó máa ṣèbéèrè gbogbo ẹ̀ náà lè yẹ lè papọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ tí wọ́n alẹ́ kò dínà kẹ́ wálùkọ́ alùkọ́ dínà kẹ́ béèrè béèrè tó bá ròyìn lójú ẹ̀ tó bá yẹ tó lọ wájú sí inú yín àbí tó lè dá tíra ká tó tó ra tíra kó máa ká tíra gbogbo ẹ̀ máa pa nǹkan tó sọ báyìí. òun ẹ ló fi fà tó yẹ pé ní àgbọ́yé ẹ̀sìn náà lè kó jẹ́ pínlẹ̀ tá a lè fẹ́ torí ẹ̀ kẹ́kọ̀ọ́ pé ẹ̀sìn mú wáyé wá sí o ìjọsìn mú wá ṣe o ṣùgbọ́n ìjọsìn yìí ò tí ì lè mọ̀ dáadáa àbí kí n kẹ́kọ̀ọ́ ní nípa rẹ̀ ìrẹ́fínà máa kẹ́kọ̀ọ́ àníyàn tí ó dà síwájú ọlọ́run pé mo kẹ́kọ̀ọ́ fẹ́ kẹ́kọ̀ọ́ láti gbá ìmọ̀ kan fórúkú fúnra mi tí wá nímọ̀ nípa tí mo wáyé wá ṣe bákan náà mo tún wá fẹ́ mo tún fẹ́ kẹ́kọ̀ọ́ kí n lè gbá ìmọ̀ kan kúrò fáwọn èèyàn láwùjọ látara ìmọ̀ kan ìjọsìn táwáyé wá ṣe àwọn yóò wọ́n ṣe bálabàla nǹkan mi ò ní jẹ́ ìjọsìn ọlápáyàn ní mọ̀ ń pa rẹ̀ kí náà mọ̀ pé ìjọsìn náà ni. tí wọ́n bá tó ní mo bá dé wọn kan eléyìí àdádálẹ̀ ni o kì í ṣe ìjọsìn. ẹ̀rọ aláìnímọ̀ kí ló tó ṣe lẹ́yìn ìgbà ìbí ìgò tó yarí ni pé irọ́ bá ti mọ̀ ṣe nu. òkà wa lè ba àjọsìn bọ́lọ́run ṣe fẹ́ kó bá lánàá ànábì mu àgbọ̀dọ̀ kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ yìí. àwa rọra wa. Kama mọ gbójúmọ́ ń ta wáyé wá ṣe tó bá ní ìjọsìn ìjọsìn ta ní mọ ìjọsìn sọ́kùnrin ní àbóbìnrin sọ́kùnrin ní mọ ìjọsìn ní àbóbìnrin àwa méjèèjì náà ni àwọn àgbọ́yé kan wà táyà yẹn ń lò níṣẹ́ ń parẹ́ díẹ̀díẹ̀ ni àmì mọ́ òpé ọkùnrin kó mọ tẹ̀síọ́ sí obìnrin kéré náà bóyá nítorí kọ́ fojú kékeré mu náà lóbìnrin tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn gan fi kéré kẹ́kẹ́ bí wọ́n bẹ́ẹ̀ mi ṣe tẹ́lẹ̀ ìwọ̀n gbà táyà agbọ́ yìí à ìjọ tí o bá dé ní kọkùnrin ṣe lòmìnira ṣe àwọn iṣu mi wà tẹ́ pé iṣu obìnrin gan gbẹ̀gbẹ̀gbẹ̀ ni fóbìnrin kan ni ó fi gbọ́yé dáadáa ó ní mọ̀ nípa rẹ̀ ó mọ̀ pinlẹ̀ rẹ̀ àwọn iṣu tó ní ṣe pẹ̀lú obìnrin bó rọrọ̀ mọ́ra ẹgbẹ́ ká tó gbọ́dọ̀ dé àwọn èèyàn béèrè wá ẹgbẹ́ ká tiẹ̀ tírìtì ẹ̀ kó fẹ̀ ṣẹgẹ́tìrìsì àti ṣe é láwọn àgbègbè kan tó pẹ́ bẹ́ẹ̀ kẹ́sì ń lọ lẹ́yìn kan dé ọ̀pọ̀lọpọ̀ atọ́tọ́tọ́ tẹ̀ wá ń sìn atọ́tọ́ tuntun gbé tó látara àgbóyè ẹ̀sìn àwọn ìmọ̀ ọ̀tá máa ṣàlàyé ti ṣàlà ọ̀rọ̀ mọ́ra pàwájọ tó kan obìnrin gbẹ̀gbẹ̀ ẹ̀ rí i pé tí ẹ bá kẹ́jọ́ kólé tẹ́tẹ́lẹ́ àti mọ eré àyẹ̀ mọ lágbára kódà àfẹ́sìn gẹ́gẹ́ mọ́ dàrú mọ́ àfẹ́sìn gẹ́gẹ́ mi lọ́wọ́ níbi tó lágbára dé kátó àti sẹ́ni tí ò ti ẹ̀kọ́ kankan so àwọn àṣàlàyé àtàwọn iṣu míì tó yẹ pé obìnrin mùsùlùmí ó gbọ́dọ̀ nímọ̀ ń pa rẹ̀ tí ò bá fẹ́ sin lọ́nà tí ò dáa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lágbójú ẹ̀ sábà ní bò láṣẹ ń wẹ̀ ẹ́ sí ẹ̀ kẹ́rin pé yóò kẹsàwẹ̀ balabala náà ni àlùwàlá ń kọ́ fẹ́rẹ́ mi lẹ́jọ́bìnrin yóò níbẹ̀ ìsàlọ́lá rẹ̀ àlọ́lá à ń fọ́n láàrin orí kátó náwó kan sí kátó mi sẹ́nu káwọn náwó sí òkè àwọn tó ń ṣe kọ́mílù kan ẹ̀fẹ́ ṣe lọ́n kò sí pé tọ́lọ́n kọ́ ẹ̀fẹ́ ṣe bọ̀t kí ló jẹ́ kí àwọn ayẹyẹ ṣẹlẹ̀ sí wọn torí pé bò ní mọ̀ wọ́n bá rí from generation generation ni àìmọ̀kẹ́yìn wà mọ̀ lọ bẹ́ẹ̀ tó bá wo aspect míì náà àbí torí ìrúnkọ́ tí ẹ̀ náà pọ̀lọ̀ jántẹ́rẹ́rẹ́ ẹ̀lọ́mẹ́sìn rẹ̀ yóò kọjá ní wúyẹ́wúyẹ́ tó bá fẹ́ gbówó sókè yóò tó wá nàgà gbogbo orú nǹkan bẹ́ẹ̀ ó nídi ẹ̀kọ́ so ẹ̀kọ́ ìmọ̀ tá ṣe ni tẹ́pẹ́tẹ́yìn ò bá kọ́ èyàn lè máa rò kóhùn sí lọ́n bó ti tọ́ bó ṣe yẹ bẹ́ẹ̀ dẹ̀ ni kọ́rọ̀ máa rí bẹ́ẹ̀ bọ́jẹ́ pé ọ̀nà míì nígbà tó takò lànà tọ́lọ́run tó gbé kalẹ̀ ìyẹn náà ló fà á tó yẹ pé ìjọsìn tá a wáyé wá sí a kẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ̀kọ́ táwọn kíláàsì ẹ̀ jẹ́ ká gba pẹ̀lú ẹ̀ títà náà ká àwọn àǹfààní tí mọ́dásà ó wà rí sí hálùkọ́ wà ẹ̀rọ ṣíṣí béèrè táwọn béèrè lálùkọ́ táwọn béèrè táwọn béèrè tí ó wọnú gan tó yẹ pé kíláàsì lè mọ́ gbà bẹ́ẹ̀ àǹfààní tí kíláàsì náà tó bá dúró dáadáa ọ̀ lè kàtìrà ibi tí wọ́n fi mú gẹ́gẹ́ ìwọ́n náà lè ṣe kíní ó lè ṣàlàyé tẹ́kùtẹ́nu máa lálùkọ́ tí ò lọ ẹni tó gbé tẹ́lá àtẹ́ǹkà tẹ́lá fíkì òní tẹ́lá tàwọn ìdè tí ó mọ̀ ká tó ní mọ̀ sàlẹ̀ fún yẹn kí wọ́n lẹ́mọ̀ tẹ́ni ẹ ti lọ. ó ti lọ lékewu ẹni tó lọ lékewu ló lè ṣe yẹn. mẹ̀tẹ́ tó lálùkọ́ tó bá dúró dáadáa òun lè gbọ́ yé mọ kó sì mọ́ lè ṣe àlàyé tí ò bá fi kéwù kún. tó méjèèjì ń kúnra wọn lọ́wọ́ náà ni ká gbìyànjú ká mọ ní táwáyé wá ṣe. ká máa tàbí gbà káwá máa jọ́sìn dáadáa ìtẹ́yìn wáyé wá sí èyí gbé sí secondary clinic pé ẹlòmítẹ̀ ní àyè lẹ́yìn kò tí ẹ̀ rí tí ọ̀rọ̀ jọ́sìn lò kí tí wàá mọ̀ rí bẹ́ẹ̀ o ìrun wa ohun déédéé fine kì í ṣe ìtúláàfin kó bẹ́ẹ̀ wá kí jẹ́ mọ́ mọ́ṣáláṣí ọ̀tí ilé náà ń kọ́ ó mọ̀ sọ pé ah, ilé tata máa kí ọ̀tẹ̀ bòmí láti rí tí ìbá kú ó mọ̀ kẹfẹ́ ó mọ̀ tọ́tọ́ bọ̀t ọlọ́run kọ́ ọlọ́mọ o kákẹ́hùn déédéé lásìkò ẹ̀. bákan náà tìláwàtul Qur'an sínú àṣẹ ìjọsìn ní kájẹ́ tí wọ́n ká al-Qur'an àtàṣe bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ tá ń ká náà ká mọ́ ká. lọ́wọ́lẹ́ yẹn ń tìláwà ìfọ́sọ́ àti nǹka Qur'an náà ni. ẹ̀lẹ́mí máa dùn àwọn olóòdì di kẹ́ parí kò sì tìtàn dánlẹ́nu ẹ̀ èyí tó bá ti ń ká ọ́ al-azkar ìrántí ọlọ́run nínú ìjọsìn ni àkàrò wa alimọ́tẹ́lákọ́ àti ṣàlàyé nípa rẹ̀ rí alimọ́tẹ́lákọ́ yìí tó tú wálẹ̀ tí ò nígbà tí ò ní àsìkò àbí afẹ́fúlẹ́rì kò nígbà tó lè ṣe ni tó lè ṣe àwọn kan àtẹ́yẹ pé ó ní mọ̀kọ́ yára ní àti dé pẹ̀lú àsìkò alihamudulilayi ẹni tó gbọ́ngọ́ kí ni wọ́n sọ ẹ̀rọ̀kàlà yẹn ti dé bá ó ní sáwọn ti mẹ́rin àwọn ìtọ́ dè lásìkò òun ìtọ́ pé a fẹ́ wọ ilé ẹ̀gbin ìtawájáde ìtafẹ́ mọ́ṣáláṣí ìtawájáde ìtawáfẹ́ sùn gbogbo àníbi gẹ́gẹ́ bí mùsùlùmí. bákan náà nínú rẹ̀ òun náà ni ààwẹ̀ gbígbà inú ìjọsìn ni bákan náà sáré àlẹ́gbà àdúà a máa ṣàdúà inú ìjọsìn àwáyé wá sí náà ni al-akhlaqu tayyiba ká níwà dáadáa èyíwó ni fi wà kẹ́sìn ìwà náà rẹ̀ sí ni ìpẹ́lú kásẹ̀ ti fi kún bí wà pé kò sí lára ẹ̀ adẹ̀fẹ́ fi kún ni nǹkan kan náà ni ẹ̀hẹ́n bákan náà ad-da'watu ila Allah káàdì wọn pè sójú ọ̀nà tọ́lọ́ wọn bá ti lágbára mọ́ àbí pé àsọ̀látù nuru náà lọ ti kọ́ ẹni tí ì bá kírun wọn náà bá ẹyà alábẹ́yẹ máa kírun ẹgbọ́n tá lẹ́bi sọ ni àsọ̀látù nuru ìrun kíkíkiri ìmọ̀lẹ̀ ní tẹ́bà ti kírun ní òkùnkùn lẹ́bàá wa lọ́jọ́ ìgbéde alìkìyàmù àti inú sáré tọ́ba sára ẹ̀fọ́ ah ó mú làgbáyàmọ̀ ṣe wá sí sọ́rí tó ṣe ìbádà ńláńlá tẹ́ pé ọba kọ́mọ̀ tọ́tọ́ lò bá tara tiẹ̀ mọ̀ ha ànábì ti ń bẹ fún kékeré o láàmú pé ìbádapọ̀ gbogbo tí ń sọ yìí nǹkan wa lórí gan-an èyí tá fẹnu ṣe wà èyí tá fọkàn ṣe wà èyí tá fara ṣe wà èyí tá fowó ṣe sọ́dápọ̀ nínú sọ́dápọ̀ ẹ̀hẹ́n ìmọ̀ ṣe àánú nínú ọjà rí ọ̀nà fún ọjà adé káwọn pé bẹ́ẹ̀ ọ̀nà tó wà lùjẹ́ náà pọ̀ à mùsùlùmí mú yẹ kó mo tó wáyé wá sí ìgbọ̀nà ayé ẹni tó kàn àròjọ káàkiri tí ò ní mójútó ìjọsìn fọlọ́ ká mójútó ìjọsìn fọlọ́ nǹkan gbà ní ọwọ́ wa fọlọ́ nǹkan yọ ní sẹ́ni kọ̀ọ̀kan wa wa sallallahu wa sallam ala muhammadin wa ala wa sahbihi ajma'in.